على نعمه علينا التي لا تحصى ولا تعد ومن جملة تلك النعم هو إرسال نبيه صلى الله عليه وسلم إلينا ليرشدنا إلى الدين إلى دين الإسلام وليهدينا إلى الصراط المستقيم ولينذرنا عما قد يسبب, قد يسبب العذاب الأليم لنا يوم القيامة ومن جملة ما جاءنا به النبي صلى الله عليه وسلم في القرآن سورة, سورة العصر وهذه سورة, سورة مكية آه، وهي عبارة عن ثلاث آيات افتتح الله سبحانه وتعالى هذه السورة بالقسم حيث قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وهذه هذه الصورة سورة عظيمة وفوائدها جسيمة وينبغي على كل مسلم ومسلمة أن يتعلم ما تشتمل عليه هذه السورة من الآداب والأحكام والفوائد حتى يفوز بالجنان يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم في بداية هذه السورة أقسم الله سبحانه وتعالى بالعصر اختلف قول المفسرين في معنى العصر منهم من قال معنى العصر آخر النهار ومنهم من قال العصر هو الزمان ورجح هذا جمهور المفسرين حيث قالوا أن المراد بالعصر في هذه الصورة هو الزمان الذي يعيش فيه الخلق وتختلف أوقاته شدة ورخاء وحربا وسلما وصحة ومرضى وعملا صالحا وعملا سيئا وقد أقسم الله سبحانه وتعالى في هذه السورة لعظم ما تشتمل عليه هذه السورة من الأخبار والبيانات ولذلك قال الله سبحانه وتعالى بعد القسم إن الإنسان لفي خسر أي إن الإنسان لفي خسارة وهلاك ثم استثنى الله سبحانه وتعالى من الخسر من الخسر والهلاك بعضا من الناس ألا وهم الذين اتصفوا بصفات أربعة استثنى الله سبحانه وتعالى من الخسران ومن الخسارة ومن الهلاك كل من اتصف بالصفات الأربع الآتية الصفة الأولى الإيمان وقال تعالى إلا الذين آمنوا والإيمان هو ما وصفه صلى الله عليه وسلم لنا في حديث جبريل عليه السلام حيث سئل النبي صلى الله سأل النبي صلى الله عليه وسلم عن الإيمان فقال الإيمان أن تؤمن أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الصفة الثانية هي العمل الصالح قال الله تعالى وعملوا الصالحات والعمل الصالح كثيرا كإقامة الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وبر الوالدين وصلة الأرحام وغيرها من الأعمال الصالحة والعمل الصالح لا يكون مقبولا عند الله سبحانه وتعالى إلا إذا توفر فيه شرطان الشرط الأول الإخلاص والشرط الثاني متابعة الرسول صلى الله عليه وسلم أما الصفة الثالثة من صفات الذين استثناهم الله سبحانه وتعالى من الهلاك والخسارة ألا وهو التواصي بالحق والتواصي بالحق أي يتواصى الناس بعضهم بعضا بالحق والحق هو الشرع كما قال المفسرون والصفة الرابعة هي التواصي بالصبر والصبر ثلاثة أقسام القسم الأول الصبر على طاعة الله والقسم الثاني الصبر عن ترك محارم الله والقسم الثالث الصبر على أقدار الله سبحانه وتعالى أي رسي الله سبحانه وتعالى لأن بتاتبكم الله سبحانه وتعالى تاترويك أتيك فون أسواجوا النبي محمد صلى الله عليه وسلم a ń sọ إذا fúnra الله سبحانه وتعالى páyà Allah gẹ́gẹ́ bí a ti ń sọ fún kọ̀ọ̀kan wa ipe ìbẹ̀rù Allah subhanahu ó dọ́wọ́ wa ní àti ní gbangba gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká kama ṣàlékún ọpẹ́ ká máa dúpẹ́ fún níbi ọ̀rọ̀ títọ́ wa níbi ìwà tá a bá ń wù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi àdìọ́kà wa ká dúpẹ́ fún pẹ̀lú pé ó rán ànábíwá Muhammad sallallahu alaihi wasallam sí wa ó pé ìdíje sí wa láti wá sàlàyé ẹ̀sìn Islam fún wa láti wá fi ọ̀nà mọ̀ láti wá fi hàn wá láti wá ní ká mọ̀ ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ nínú nǹkan tí ó fi hàn ànábí sallallahu alaihi wasallam sí wa nínú al-Qur'an rẹ̀ ti jẹ́ mẹ́ta péré àmọ́ bí àyà rẹ̀ ti ju mẹ́ta lọ yìí àwọn ẹ̀kọ́ ti ń bẹ ń ti ń bẹ ń ti ń a kò sí máa kà kò sì sí fẹnu sọ pé káwá sọ pé gbogbo ẹ̀ la fẹ́ jòkó tá a fẹ́ sọ kí ni súra náà òun náà ni súratul Asr Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú ìbúra ó ní wal wọ́n ní gbàgbà lérò pẹ̀lú al-asri níbí òun náà ni ìgbẹ̀yìn ọjọ́ òun náà lásìkò ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn onítafsir tí wọ́n ní ta gbàlérò tí Allah subhanahu wa ta'ala gbàlérò pẹ̀lú al-asri ní àyí òun náà ni az-zaman alladhi ya'ishu fihi al-khalq òun náà ni ìgbà eléyìí òun náà ló tẹ̀wọ̀n jù nínú ìtumọ̀ tí pè ní al nítorí pé ìgbà yìí kò sẹ́ni tó lè mérí wọ́pọ̀ ní ìgbà yìí gbogbo àná láàmà sẹ̀mí inú ẹ̀ ìgbà yìí ní máa wá yí apá síra wọn nígbà míì bẹ́ àmà sẹ̀mí nínú àlàáfíà nígbà míì àmà sẹ̀mí nínú hílà yílo nígbà míì àmà sẹ̀mí pẹ̀lú ààrẹ ìgbà míì àmà sẹ̀mí pẹ̀lú ìlera ìgbà míì àmà sẹ̀mí pẹ̀lú ọrọ̀ ìgbà míì àmà sẹ̀mí pẹ̀lú òṣì so eléyìí òun náà ni ìgbésí ayé tọ́mọ ènìyàn máa lò táàlé yẹ táàlé bò káwọn mọ̀ ìgbésí ayé yìí ọba alékọ́lá ọwá búra fún wa pẹ̀lú àsìkò yìí nítorí pé àsìkò yìí ó ṣe n'inu púpọ̀ jù nínú ìgbésí ayé gbogbo ẹ̀dá tí alada subhanahu wa dá tábà lọ́wọ́ ìbúra yìí a rí kí asiko subhanahu wa ó búra pẹ̀lú àsìkò òun ní gbogbo tó bá wù nínú a gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan kan míì àyàfi pẹ̀lú Allah subhanahu wa ta'ala àbí tí bá ń túmọ̀ pé Allah subhanahu wa ta'ala la tọ́ka sí pé ká sọ pé wàláhì ká sọ pé sàláhì àbí ká sọ pé wa rabbil so eléyìí òun náà ni ẹ̀kọ́ àkọ́kọ́ta akọ́kọ́ rí kọ́nù súra yìí kí Allah subhanahu wa ta'ala ó búra pẹ̀lú kíni ó búra pẹ̀lú àsìkò tí ọmọnìyàn lò tó ṣe pé ọmọnìyàn ò láti búra pẹ̀lú nǹkan míì àfi ọba àlejòọlá Ànábì wàlá táhìlìfù illa wa antum sadiqun ẹ̀sì gbọ́dọ̀ máa búra àyàfi ìgbà tó bá dá yín lójú pé òdodo lẹ̀ ń sọ ọba alékeọlá ọba tó dá wa tó bá sọ̀rọ̀ fún wa láì búra túláàsì ní fún wa ká gbàgbọ́ àmọ́ tún wá búra fún wa láti bá àfi kan ọ̀rọ̀ tó fẹ́ sọ fún wa yìí láti lè bá àfi kan ń pa fún wa ni ibi tí ọ̀rọ̀ yìí lágbára dé Allah subhanahu wa ó kan pa fún wa pẹ̀lú nǹkan mẹ́ta àkọ́kọ́ tó fi kan ọ̀rọ̀ yípa fún wa òun náà ni alqasam ó búra pẹ̀lú kíni pẹ̀lú àsìkò tí gbogbo wa ń lò tá ń tẹ̀mí inú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n tẹ̀lé ó wá ní innal insan ó tún wá gbó ó tún lo gbólóhùn inna tó jẹ́ pé kíni harfu tawkid alábítà àmọ́ fi kàn kan pani pé dájúdájú ọmọ ènìyàn pátápátá láì yọ ẹnìkan kan lẹ́nu wọn ó tún wá lo láàmù sí ó ní láàfi ìhùs láàmù dájúdájú ọmọ ènìyàn bẹ nínú òfò dájájú ọmọ ènìyàn bẹ nínú ìparun dájájú ọmọ ènìyàn bẹ inú àdánù inú àìrójú inú orí burúkú láyé àti láti àmà oníbẹ̀ ní gbogbo ọmọ ènìyàn wà illa alladina amanu àmọ́ ọba àríkẹ́ọlá ó wá yọ àwọn nǹkan kó ń bẹ́ pé àwọn tá a yọ kó nínú inú gbogbo nǹkan tá a kàkalẹ̀ yìí a gbọ́dọ̀ rí àwọn òròyìn mẹ́rin kan lára wọn tá rí àwọn òròyìn mẹ́rin lára èèyàn òun náà láàfin mọ̀ pé ah, ẹni yóò sí lóògùn pé ẹni yóò ó wà nínú ó wà nínú ìgbádùn ó wà nínú dẹ̀kùn pé tó wá díjọ́ ọgbẹ́jà alkiyama irú ẹni yóò wà nínú tí ó rí ojú rẹ̀ Allah subhanahu wa ta'ala díjọ́ alkiyama kí ni àkọ́kọ́ inú ròyìn tó fi ròyìn yà òun náà ni pé kí ni al-iman ó ní illa alladhina amanu wa ìgbàgbọ́ náà fún wa nínú hadithu Jibril alaihi nígbà tó wá bá nẹ́bì láwọ̀ èèyàn tí wọ́n ń béèrè àwọn béèrè lóríṣiríṣi lọ́wọ́ nẹ́bì sallallahu alaihi wasallam inú béèrè tó béèrè lọ́wọ́ nẹ́bì ó ní fara béèrè ní anil iman ó ní rẹ̀ ànẹ́bì fún mi nírò kí ni tá à ń pè ní ìgbàgbọ́ kí ni tá à ń pè ní iman ó wá ka àwọn nǹkan tá a mọ̀ sí usulul iman àwọn tá a mọ̀ sí ìpìlẹ̀ iman mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó wá ka fún alákọ̀ọ́kọ́ òun náà ní gba Allah subhanahu wa ta'ala gbọ́ al-imanu ká gba Allah subhanahu wa ta'ala gbọ́ yìí ìkaní tó jẹ́ pé bàbá ní àmọ́ sọ lórí ẹ̀ látàárọ̀ dálẹ́ ààrẹ sọ́tán àmọ́ kí gba ni a Allah subhanahu wa ta'ala lọ́kà tó tó fi uluhiyyatihi níbi ìmọ̀ jọ́sìn ká má jọ́sìn

wọn kì í jẹ wọn kì í mu wọn èyí bímọ sí wọn èyí sì ṣe Allah subhanahu wa ta'ala àṣẹ tó bá pa wọn pé ìjọba yìí ṣe òun náà ni wọn máa tẹ̀lé àwọn tó bá dákọ̀ fún wa nínú àwọn màláíkà tó sọ iṣẹ́ tí wọ́n ń ṣe fún wa a gbọ́dọ̀ nígbàgbọ́ gẹ́gẹ́ bí Jibril ó sọ fún akéjìbìrì òun náà ni màláìkà ní máa rántà àwọn òjíṣẹ́ òun ló wà ní ìjáàjì pé ká múṣẹ́ lọ fáwọn òjíṣẹ́ ó sọ fún akéjìbìrì òun ló wà ní ìjáàjì òjò rírọ̀ àti tó ní ṣe pẹ̀lú irúgbìn ó sọ fún wa pé ìsọ̀rọ̀fíì òun ló wà ní ìjáde pé ó pọn fèrè sínú wo nígbà tí ó bá dìgbà tí a yóò parẹ́ àgbà tí ó bá gbé ogun ẹ̀dá dìde ó sì sọ fún wa pé mọ́lákùlì mọ́ òun ló wà ní ìjáde pé táàmù ogun ẹ̀mí táàbà ti pa táàmù kò láyé òun náà ni ó mú ọkọ̀ láyé tẹ́lẹ̀ pé sọ fún wa pé malik ó sọ̀rọ̀ fún wa pé malik àti ridwan pé àwọn màláíkà tí wọ́n máa ń sọ géètì iná àti géètì àlìjẹ́nà àwọn wọ̀nyí tó sọ fún wa a gbọ́dọ̀ nígbàgbọ́ pé wọ́n ń bẹ bẹ́ẹ̀ ìjẹ́ tí wọ́n ti nù kì í sí pàpọ́tà ní sí màláíkà ní pé ká máa pe màláíkà Kawala mbelo, àtọrọ kìí kan tamo wá sọ pé àjíf ya mikael àjíf ya jabara yael àbí gbogbo àwọn eréjìrìsì ń táwọn èèyàn máa ń ṣe kí ni tí wọ́n láwọn ń sàdúrà tó ṣe pé àwọn màláìkà ni wọ́n máa ṣe ìgbàgbọ́ta gbọdọ̀ ní sáà màláìkà ni wàkùtùbìhì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ nígbàgbọ́ táwọn tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún àwọn ànábì tí wọ́n ti kọjá síwájú ká ànábì tó dé àwọn agbọ̀rọ̀ nígbàgbọ́ pẹ̀lú alukur'an káwá gbà yí pé alukur'an yìí ó ti kó gbogbo iṣẹ́ táwọn èèyàn yìí tí wọ́n jẹ́ síwájú alukur'an ti kó jọ fún wa káwá gbà yí pé a nídìí kankan nínú tí àtúntò kọjá mọ́ alukur'an ti tó wa ó ti sàlàyé gbogbo tá a nídìí fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ láàrin tí àwọn tíra tó ti kọjá òun náà ni pé kí ni ká pé gbogbo àwọn tíra yìí òun ni wọ́n ti kọwọ́ bọ̀ òun ni wọ́n ti yí padà òun náà ni wọ́n ti fi àwọn nǹkan mí tí ò sí bẹ́ẹ̀ wọ́n ti kì í bọ̀ àwọn nǹkan mí tó wà bẹ́ẹ̀ tí ò tẹ́ wọn lọ́rùn kágbà pé wọ́n ti yọ kó eléyìí nínú ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní àwọn tí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ nígbàgbọ́ táwọn ti ká nígbàgbọ́ sí wọn ipé ẹrú Allah subhanahu ni wọ́n ni wọ́n ìgbàgbọ́ tayọ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gbàgbé kan náà wọ́n bẹ tó wá jẹ́ ọmọ Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ gbàgbé kan bẹ tó wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní agbọ̀dọ̀ wá nígbàgbọ́ pé ànábì sallallahu agbọ́dọ̀ nígbàgbọ́ yìí nínú ìgbàgbọ́ tánàbí sallallahu alaihi wasallam ní pé gbogbo tánàbí bá sọ fún wa kágbà pé òdodo ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ti wá inú ìgbàgbọ́ tá gbọ́dọ̀ ní ti ni pé òun la gbọ́dọ̀ máa tẹ̀lé òun ni mi a máa

nínú islam fún wa nípa sàárè nípa ìyanu sàárè nípa pé àwọn kan bẹ tí wọ́n máa gbádùn nínú sàárè nípa pé àwọn kan bẹ tí wọ́n jìyà nínú sàárè àti gbogbo tánàbí sọ fún wa tó jẹ́ kó yíwa pé àwọn nǹkan wọ̀nyí àwọn àpẹẹrẹ ní láàfin máa mọ̀ wípé ọjọ́ àlìkìyámà súnmọ́ gẹ́gẹ́ bí dajjal lágbàgbọ́ nípa rẹ̀ inú imani pẹ̀lú ọjọ́ gbé àlìkìyámà ló wà gẹ́gẹ́ bí dágbà tí ànábì Isa alayhi salam yóò padà wáyé nígbà tá sí ayé bá múra láti parẹ́ eléyìí nínú gbàgbọ́ wípé ọjọ́ àlìkìyámà ń bẹ náà ló wà gẹ́gẹ́ bí àkánígbàgbọ́ pẹ̀lú Yájúj wa Májúj tí Kùránì sọ fún wa pé wọ́n padà jáde nígbẹ̀yà ayé gbogbo àwọn eléyìí òun náà la ibi ọjọ́ alìkìyàmẹ̀ yìí Allah subhanahu wa ta'ala yóò fi gbogbo ẹ̀dá sọ́nà méjì gẹ́gẹ́ bá a ṣe pín sí méjì láyé so mẹ́ta la pín sí láyé àmọ́ tó bá ti jọ́ yóò padà di méjì alákọ̀ọ́kọ́ láyé àwọn náà ni àwọn náà làwọn mùnáfìkì àwọn tó jẹ́ pé wọn ò tẹ́kú wọn ò tẹ́yẹ wọ́n bá dọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n lára ẹni wá wọ́n dọ́dọ̀ àwọn kèfèrí wọ́n lára ẹni wá àwọn tó bá dìjọ́ ògbéjà kìámà ibi tá sí wọn mọ́ òun náà ní ara àwọn kèfèrí agbọ́dọ̀ nígbà pé tó bá dìjọ́ ògbéjà kìámà yìí Allah subhanahu wa ta'ala yóò kún gbogbo ẹ̀dá méjì fariqun fil janna wa fariqun àwọn kan wà janna lọ àwọn kan wà nínú sa'ir lọ so eléyìí òun náà nínú ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí kíni sí ọjọ́ ìgbéjà ìkìyàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní nígbẹ̀yìn a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú kíni a gbọ́dọ̀ nígbàgbọ́ bil qadar ká gba àkọọ́lẹ̀ tí Allah subhanahu ti kọ ká gba gbọ́ pé ká gbà pé àkọ́kọ́ tí dá òun náà ni al ó dá gègé ó wá sọ fún gègé pé ó tò ó ní gègé wá ní kí kí so gbogbo nǹkan yi gbogbo tá ntela ń ṣe láyé láìkí àmóbìdé ó ti wà nù àkọọ́lẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ nígbàgbọ́ nípa rẹ̀ pé ó ní mímọ̀ nípa rẹ̀ síwájú kí gbogbo nǹkan wọ́n tó agbọ́dọ̀ ju àwọn kan tí wọ́n ní wa ta'ala ò mọ̀ kankan bí bá ṣe ń ṣẹlẹ̀ náà táwa náà ń tẹ́ mọ́ òun náà lòun náà mọ̀ àwọn kan bẹ tó so eléyìí òun náà làwọn gbàgbọ́ a gbọ́dọ̀ ní táàbì mọ̀ pé kí ni èèyàn ṣe kí ni èèyàn kó sínú ẹni tá a lè pè ní múmi ní tẹ́ẹ̀má ti wá kẹsẹ̀ járí níbi alákọ̀ọ́kọ́ tàà sọ yìí illa na amanu òun náà nìròyìn alákọ̀ọ́kọ́ tẹ́ẹ̀má ti làkó bẹ́ẹ̀ kéyò ti kó sínú àwọn nǹkan tí ma ba ìmánì jẹ́ bí ẹbọ bí kúfúrú bí bídí alálá kẹ́ẹ̀má kó sínú gbóró àwọn nǹkan báyìí a jẹ́ pé ìròyìn kan ti wà lára àyàn nínú ìròyìn táàbù mọ̀ pé kíni ẹni yìí ó ṣe kíni ó ti bọ́pá ń bọ́pá bọ́ bọ́tẹ̀ kó nínú kíni kó nínú àwọn tó wà lóko ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-amalu salih òun náà ni tẹ́ dáadáa èyàn gbọ́dọ̀ sí kí ni kó máa ṣiṣẹ́ dáadáa ìtẹ́ yóò fi jẹ́ tí ó fi bọ́kú nóòkò kìí ṣe pé mo lájẹ́ ọkà lásán kí ti ọwọ́ rẹ̀ máa dá kó máa wùwà tí ò dá nínú ṣe dáadáa òun náà ni ìrun kíkí òun náà làwẹ̀ gbígbà òun náà ni zaka yíyọ òun náà ni ká máa da okùn ẹbí ká máa dòkùn ẹbí pọ̀ òun náà ni ká máa ti dára sáwọn òbí wa ká máa ṣàánú àwọn aláìní àti gbogbo àwọn kátàwá náà mọ̀ ní tẹ́ẹ̀rẹ́ nínú ṣe dáadáa ló wà so ajẹ́pẹ́ méjèèjì yìí òun náà wà nínú kíni ó wà nínú àwọn ọrụ ìtaàrí lára àyàn láti mọ̀ pé ẹni yìí ó ti bọ́ kúrò nínú òkò níta wá ń pè ní tẹ́dáadáa yìí kò sí táàfin wọn tẹ́dáadáa àwọn akọ́lá fìlà wọn àyàfi tí ẹ̀sìn bá sàlàyé fún wa pé eléyìí anabi sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àwọn àyà tó wà ní alukur'an anabi wa sàlàyé fún wa pé iṣẹ́ dáadáa tá a bá ń ṣe láyé kò ní jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọba tó dára tó bá ti jẹ́ àlìkìyàmà àbí ká ní májẹ̀mú méjì bẹ́ẹ̀ kí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ bẹ́ẹ̀ òun náà ní kí ó ń ntorite ń kí n torí tí ẹnìkan ni kò kí n torí kábà àmọ́ pé ah, á ó màrún kí ń báwẹ̀ ń báwẹ̀ torí Allah subhanahu wa ta'ala ni ń ṣàánú àwọn èèyàn yọ zàká ń yọ zàká torí Allah subhanahu wa ta'ala ni eléyìí àyó mọ̀ túmọ̀ pé kí ni ẹni yìí ó ti pé májẹ̀mú kan nínú májẹ̀mú ti tẹ́ dáadáa

ó kóra àwọn jọmọ́lá àwọn ṣe mólídì ó kóra àwọn jọmọ́lá àwọn ṣe sáwí ó kóra àwọn jọmọ́lá àwọn ṣe sàlátù sunday sunday ó kóra àwọn jọmọ́lá àwọn ṣe eréṣi eréṣi eréṣi ibi tán ṣe káàkiri so gbogbo àwọn tẹ́wọ̀n yìí káwá wádìí pé ṣé ànábì pàṣẹ rẹ̀ sanabi seeri sanabi mọ̀tí ń jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo nǹkan tí wọ́n ṣe yìí àbáwọn tàbí ànábì ni wọ́n ṣe àbáwọn tí wọ́n tẹ̀lé wọn ni wọ́n ṣe tó tá a bá ti wádìí tá a wá rí nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ànábì ká mọ̀ pé irú sẹ́hun iṣẹ́ tí ò ní ní ládàá ni iṣẹ́ tí yóò tún torí ẹ̀ tí ó jí àti nítorí àdíjọ́ gbéjà kìyàmà nítorí pé kí ni ànábì ti jíṣẹ́ ànábì ti sọ gbogbo tó yẹ ṣe nínú ẹ̀sìn fún wa eléyìí ló yẹ dìrọ̀ mọ́ ó tún máa tẹ̀tẹ̀ wá nǹkan míì dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn òun náà ni Imam Malik ni wọ́n wa rahimahullah Imam Malik ẹnikẹ́ni tó bá wá tún ṣiṣẹ́ kan tí iṣẹ́ òun tí ò sí ní inú sẹ́tà tó wá ń lọ́kà Ah, Imam Malik nírú ẹni bẹ́ẹ̀ ó ti kẹfíta ànábì pé ànábì ò jíṣẹ́ pé nítorí pé tó wáyé kó bàbá ànábì jíṣẹ́ pé ni kò tún ní mú títí ẹ̀ láti wá fi kún inú ẹ̀sìn Islam so eléyìí òun náà ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì táàrí lára ẹni táàbì mọ̀ pé kíni táàbì فقد تحدثنا في الخطبة الأولى حول صفتين آه، من صفات الذين استثناهم الله سبحانه وتعالى من الذين يعني هم في خسارة وهلاك في الدنيا والآخرة أما في الخطبة الثانية فسوف آه، فسنواصل الحديث آه، حول البقية من الصفات التي لا بد أن تتوفر في من يكون من الناجين من الخسارة والهلاك في الدنيا والآخرة وهما التواصي بالحق والتواصي بالصبر هي رضي الله سبحانه وتعالى àti sọ̀rọ̀ níbi kútù من nípa òwe méjì nínú òwe mẹ́rin tá a gbọ́dọ̀ rí lára yẹn láti mọ̀ pé eléyìí òun ti là kó nínú ewu ó là kó nínú ìpanu láyé àti lálẹ́ kìámà a sọ wọn bí kútù alákọ̀ọ́kọ́ nípa pé ìròyìn alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn jẹ́ mùmìnì pẹ̀lú gbogbo tí ìtumọ̀ ìmáàni tó kó sínú ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí èèyàn máa ṣiṣẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtàwásí bil haqq òun náà ni kéèyàn máa sòdodo ọ̀rọ̀ fún rẹ ni ìtumọ̀ àtàwásí bil haqq àwọn onímọ̀ jẹ́ kó yé pé àtàwásí yàní bi shar'i ká máa ṣe wáàsí fúnra wa ká máa sọ tó dáa fúnra wa ká sì máa fi wa jìnnà kúrò níbi nǹkan tí ò dáa so eléyìí nínú àwọn ìròyìn táàrí lára èyí táàrí mọ̀ pé eléyìí láà kó nínú ewu eléyìí láà kó nínú òkú láyé àti láti àmàlì so ajẹ́ pé lẹ́yìn ìgbà tí mùsùlùmí tó bá nímọ̀ nípa ẹ̀sìn tí wọn náà wá ń fi ṣiṣẹ́ ṣe ó gbọ́dọ̀ tó kó mọ́lẹ́rí ara rẹ̀ ó gbọ́dọ̀ tó máa pe àwọn èèyàn ó gbọ́dọ̀ máa pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí ara ilé rẹ̀ kó bẹ̀rẹ̀ lórí àwọn aládùúgbò rẹ̀ ó wá máa káàkiri títí táwọn èèyàn náà fi fi bọ́ fi là kó ewu gẹ́gẹ́ bí Allah ti náà kó eléyìí òun náà ni wọ́n pè ní ad ká máa pèpè pé ọba wa pèpè lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ jẹ́ pé ó pèpè sọ́jọ́ ala abazịrọ ó gbọ́dọ̀ pèpè pẹ̀lú ìmání ó gbọ́dọ̀ jẹ́ pé tó bẹ́ pèèyàn sí ó gbọ́dọ̀ nímà nípa rẹ̀ kó mọ̀ pé kìíní yìí tí ó dáa eléyìí wá túmọ̀ ìpè agbọ́dọ̀ lórígbà tí lẹ́tẹ̀yàn bá di àfa láńlá orígbà tó bá wá ga sàtífíkẹ́tì láńlá àyíwà tó bá di dókítọ̀ àyíwà tó bá di pòfẹ́sọ̀ kó tó ní kó bẹ́ ọwọ́ àmà sọ tí ó máa kìlọ̀ tí ó da fáwọn èèyàn láwùjọ àbọ̀mọ̀ fáwọn láti ẹni tó dáa so eléyìí a mistake ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ tí ó máa ní á ah, ó mọ̀ pé kí ní yóò dáa ó sì máa ń tí òjò dáa yóò ní ah, àwọn ìsàfà ẹ̀sàfimọ́lẹ̀ tí wọ́n náà sì mọ̀ pé kò dáa wọ́n náà ti dégi irú nǹkan báhùn so a jẹ́ tó bá ti nímọ̀ nípa nǹkan kan pé yóò dáa náà ti débẹ̀ ó tún fún àwọn tó bá rí tí wọ́n ń ṣe kó ó pàkíyèsí wọn kó lè wà dìde níbẹ̀ nínú inú ìròyìn rí èèyàn tí ó là nínú òkò láyé àtàkìyàmà òun náà ni sí ìsọ̀bù òun eléyìí òun náà ni ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin sùúrù tá a wá ń sọ yìí ọ̀nà mẹ́ta òun ló pín sí sùúrù alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn máa ṣe sùúrù lórí ìmá tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala kéèyàn ṣe sùúrù lérí ìmá tẹ̀lé súnà nabi sallallahu alayhi wa sallam eléyìí ó ní bùkátà sí sùúrù gbogbo àwọn àjọ tuntun máa ní ká máa ṣe ká máa kírun ká máa gbàwẹ̀ ká máa yọ zàká ká lọ hajj àti gbogbo àwọn dáadáa dáadáa tá máa ń ṣe yìí gbogbo ẹ̀ lórí bùkátà sí sùúrù bí ọba wá ní bùkátà sí sùúrù ni kéèyàn wá jẹun láì ṣe pé èèyàn bá ń gbàwẹ̀ ta ló lè rónú di àsìkò tá a wà yìí tí ẹ bá ti fi àtẹ wá pé ká máa gbàwẹ̀ àbá wa ń gbàwẹ̀ súnà kò sẹ́ni tí ó rónú di àsìkò tá a wà yìí tí ẹ bá ti fi yàn sáré yóò ti jẹun láàárọ̀ báyìí ẹlòmíràn ti jẹun lẹ́ẹ̀mejì nínú sùúrù òun náà ni àsọ́bù àmà harimillah kéyìn ó ṣe sùúrù láti lè bá jìnà sí àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ fún wa ó ní a má mutí ó ní a má jalè ó ní a má se zìnà ó ní a ó ní a ja okùn ẹbí ó ní a má pààyàn ó ní a má ṣẹbọ ó ní a má se bídíà gbogbo orú àwọn nǹkan tó ní a má ṣe tó ní a má ṣe yìí a rí pé sùúrù náà la gbọdọ̀ ní tààfin ní débẹ̀ nítorí gbogbo òun náà ni ó máa wu ẹ̀mí láti débẹ̀ gbogbo tí wọ́n ní òdá ẹ̀mí ó máa fẹ́ yóò fẹ́ máa ṣe àbíké yóò ní sùúrù kó jìnà sí ẹlẹ́ẹ̀kẹta nínú sùúrù òun náà ni àsábùrú ala àkùdárìlá òun náà ni pé yóò ní sùúrù lórí kádàrá tí Allah subhanahu wa ta'ala bá kọ léyà lórí eléyìí àwọn onímọ̀ wọn máa nítorí pé wọn ò níbi àti gbìyàn sùúrù lórí kádàrá tó bá tẹ̀yàn lọ́rùn kadara kádàrá mi náà ni òun náà níbi rí jẹ níbi rí mu kádàrá mi náà ni níbi kọ́lé kádàrá mi náà ni níbi ra mọ́tò kádàrá mi náà ni mo fẹ́yàwó níbi bímọ kò sẹ́ni tó dẹ̀ tí ó mọ̀ sí wà o kádàrá náà ló fi náà ló o eléyìí ọkàn ó kí ni ọkàn ti gbà á kéèyàn máa fẹ́ kara lélẹ́rí kéèyàn máa fẹ́ bínú lélẹ́rí tí ó máa fapá jánú kọ́lá tẹ́lò bí ó fẹ́ lè gun sámà lọ pé òun fẹ́ lọ lè fún tẹ́sì pé ọlọ́run kí ló tó tẹ́lẹ̀ fún mi òun náà ni al-aqdar al-mu'lima òun náà làwọn kádàrá tí máa ṣe kí ni tí máa jóyàn láà pé àbí kọmọ ó kú fún yàn bẹ́ẹ̀ bí kéyàn sówò kó má jèrè mẹ́ bẹ́ẹ̀ bí kéyàn má lálàáfíà bẹ́ẹ̀ bí kéyàn lé nǹkan lé nǹkan lé nǹkan kó má ba gbogbo àwọn nǹkan báyìí yà ní í máa báyà lọ́kàn jẹ́ àbí kéyàn wá ní so téèyàn bá fi lè gbìyànjú téèyàn bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí lè yóò fi wà nínú àwọn tó jẹ́ pé tó bá dijọ́ ìgbéjà kìámà àwọn ni wọ́n là kúrò so ah, látara àdí a ah, àkòrí kútùbà wa òun náà ní pé kí ni ah, gbogbo ẹ̀dá yẹnyán gẹ́gẹ́ bí súra yìí sọ fún wa gbogbo ẹ̀dá ló wà nínú oko àyàfi àwọn tó bá ní ìròyìn mẹ́rin la ìròyìn alákọ̀ọ́kọ́ òun náà ní al-iman ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ní al-amalu salih iṣẹ́ eré èyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ eré ìròyìn ẹlẹ́ẹ̀kẹta at-tawasi bil haqq èyàn gbọ́dọ̀ máa ń sòdodo ọ̀rọ̀ kéèyàn máa fi àkíyèsí àwọn èèyàn sí tí ò bá dáa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní at-tawasi bis sabr kéèyàn máa ní sùúrù ó sì máa bá àwọn èèyàn sùúrù tàbá ti ní gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn ní fọ́kànbalẹ̀ ipé kí ni pé èèyàn là kúrò nínú òkú òun náà ló fà tí ìmáàmù wa Ash-Shafi'i rahimahullah tí wọ́n fi sọ fún wa pé tí Allah subhanahu wa ta'ala tí ò bá sọ nǹkan kan mí kalẹ̀ náà Al-Qur'an lẹ́yìn sura ìbáhùn yẹn ni làkàfàtà kò bá tó wọn nítorí pé kí ni ó kó ó kó sókí ó sọmárì gbogbo táàmà sọ fúnra wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn níta wá ṣe láyé kí la wá ṣe láyé àwa jọ́sìn àwa ṣe dáadáa so yìí òun ló sọmárì so látara àjẹ́lé yìí a ìta fi bẹ̀rẹ̀ fúnra wa òun náà láti parí ẹ̀ ìpe kápáyà Allah subhanahu wa ta'ala nítorí pé bí yóò bá páyà Allah subhanahu wa ta'ala bí yóò bá bẹ̀rù rẹ̀ kò ní lè ṣe gbogbo àwọn nǹkan tàà kàkàlẹ̀ yìí tí ó fi Allah subhanahu wa ta'ala kó mọ́ta sí àlékún Allah subhanahu wa ta'ala kó mọ́ta fi òdodo hàn wá lódodo kó wá fún wa ní agbára àti àǹfààní láti máa tẹ̀lé kó fi ní jẹ́ ó wá fún wa ní okun àti agbára láti máa jìnà sí Allahumma ansur al-islam wal muslimin وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك